إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عليك بكتي أدعوك فون الله atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé àwọn sàhábà rẹ̀ gbẹ́ni tó ń tọ́lá lọ ànábì abẹ́lọ́n kò fi kẹ́kẹ́ atọ́rọ yìí ká fi kárí wọn. eléyìí ni ètò àdéhùn yóò sọ̀rọ̀ èyí tí à ń ṣe ní gbogbo ọjọ́ àwẹ̀ nínú oṣù Ramadan abẹ́lọ́wọ́ ọba fún àwọn tí wọ́n jẹ́ olùgbọ̀wọ́ ètò yìí lápapọ̀ so bákan náà ẹni tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò tí ò ní òun náà ni àwọn aláàjì wa Bọ́lá Sàrùmí àti wọ́n ní kó máa jẹ́ ìrántí fún àwọn bàbá wa aláàjì Ibrahim Sàrùmí bàbá wa alẹ́ Yusuf Salami Rock Sàrùmí àti bàbá wa alìbè Sàrùmí kí ọlọ́run bá kí bá wa dúró ti aláàjì Bọ́lá náà kí wọ́n ṣe àlékún dáadáa fún wa. ní èní ọ̀rọ̀ tí à ń bá lọ òun náà ni a tún máa bá lọ nípa hukuk àwọn ìwọ̀ àwọn ẹ̀tọ́ tí wọ́n ti ṣàlàyé ẹ̀tọ́ ọlọ́run ọba síwájú bákan ẹ̀tọ́ tànàbí sallallahu alaihi ibi táwa ní ẹ̀tọ́ àwọn òbí méjèèjì òun náà ní ẹ̀tọ́ ẹlẹ́kẹta tí ń sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ tí ti ṣàlàyé a ní í ṣe fún àwọn òbí wa òun náà pé ọmọ ṣe dáadáa sí òbí rẹ̀ tábà ń sọ pé kéèyàn ṣe lọ́la sáwọn méjèèjì tó a ti ṣàlàyé rẹ̀ pé kéèyàn tọ́jú wọn kéèyàn náwó fún wọn kéèyàn ṣe dáadáa fún wọn gbogbo tó bá ń jẹ́ dáadáa tó bá ṣe pé kéèyàn ra sọ fún òbí kára dáadáa ní ẹ̀rà fún tó bá ṣe pé nínú dáadáa ọ̀dọ́ ti ń torí tábà ń sọ pé al ìṣe dáadáa yìí a máa yàtọ̀ sí ìlú kan sí ìlú kan bákan náà àwùjọ ní àwọn ìlú mẹ́ tó ṣe pé ara ìṣe dáadáa sóbì òun kó ràn ní maka bẹ́ẹ̀ ni tó yẹ pé wọ́n mọ̀ pé ah ọmọ yìí ṣe dáadáa sí ni bẹ́ẹ̀ ni ara rẹ̀ náà ni ara dáadáa ni ṣùgbọ́n kan náà ara dáadáa ńgbà mí ni kí n ra mọ́tò fóbi ìlú mi lè bẹ́ tó yẹ kó wọn ò nídìí pé ó ra mọ́tò fóbi rẹ̀ tìdí kó bá lọ ra mọ́tò fún kò lè jẹ́ dáadáa ṣùgbọ́n kan náà àwọn ìlú mi mẹ́ tó ṣe pé ìṣe dáadáa sí òbí òun náà ni kó máa ra àwọn aṣọ gidi sí lọ́rùn kódà ara dada sí òbí òun ni kí wọ́n ṣọ́ra sí àwọn tí wọ́n ń bẹ ní agbègbè bóyá bí àwọn mọ̀lẹ́bí òbí yẹn tí wọ́n tó sáfẹ́ tọ́lọ̀fẹ́ kó yíwa níbí òun náà ni pé káṣá ṣe dada sí wọn àmọ́ gbogbo dada yẹn kó mọ́ tako òfin ọlọ́run ọba so khidmatuhuma ẹ̀rí pa sọ́lá nínú kí wọ́n máa ṣe bọ̀ ìsìn wọn ẹ̀rí kí wọ́n máa tọ́jú wọn kí wọ́n tọ́jú wọn. báwọn fọṣọ nígbò mi a máa jẹ ìṣẹ̀bọ̀ yìí sùn wọn so kódà tójú wọn gbà a àwọn níbi kára kí wọn wẹ̀ wọn tí wọn bá ti dérú ipò yẹn tọ̀ nítawọn sọ pé dáadáa yìí òbí méjèèjì ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí dáadáa jù lákọ̀ọ́kọ́ òun náà ni ìyá ẹ̀rẹ̀ ìyá tó ọmọ so eléyìí ni anabi pàtàkì gan tí arákùnrin kan wá bá nàbí sallallahu alayhi wa sallam ipe man ahaqqu an-nas ẹ̀rẹ̀ aláhàkù tá à ń sọ lọ́nà tálẹ́ ń tọ́ lẹ́tọ̀ọ́ jù bí husni suhbah bí kì í ṣe dáadáa sí anabi hmm, ni ummuk ìyá rẹ̀ lákọ̀ọ́kọ́ ó tún tún anabi bí lẹ́lẹ́kejì anabi ni ummuk àníyá rẹ̀ náà ni ó tún bí anabi lẹ́lẹ́kẹta anabi ni ummuka àníyá rẹ̀ ni kí lẹ́yìn túmọ̀ sí pé. <coughs> ìyá ó pàtàkì gan-an tọ̀ kódà bí eh, ó ṣe wà nù ṣẹ̀ríà ìyá pàtàkì ju bàbá lọ o ìyá pàtàkì ju bàbá lọ. sùlẹ́yìn ìgbà yẹn iná wa ni ọmọ yẹn tó ẹni wọ́n tún béèrè lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam ìfẹ́ àníṣẹ́ ta ni kí wọ́n ṣe dáadáa sí anábì sọ̀rọ̀ àdàkọ̀ bàbá so ibi làwọn afá ti sọ pé hmm a jẹ́ pé tíyàn bá ń ṣe dáadáa sí òbí méjèèjì tíyàn bá ń ṣe dáadáa ẹyọ kan sí bàbá ìyẹn gbọ́dọ̀ ṣe mẹ́ta fún ìyá yẹn pé ìyẹn ó ṣe dáadáa lẹ́ẹ̀mẹ́ta fún ìyá ìyẹn fún ìyá ní three hundred lápèjúwe ìyẹn fún bàbá ní one hundred so gẹ́gẹ́ bí ó ṣe wà nínú hadith Ànábì sallallahu alaihi wasallam náà ní eléyìí náà ọ̀rọ̀ ẹlẹ́kejì nínú ẹ̀tọ́ tí àwọn òbí yẹn ni kí bàbá àti ìyá tí wọ́n ní láti lọ́wọ́ ọmọ kọ́mọ ó ṣe fún wọn òun náà ni tọ́ ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni tọ́ àtúhùmá wà ìjábẹ́tù nìdá ìhìmá tọ́ àtúhùmá ọmọ gbọ́dọ̀ máa tẹ̀lé àwọn òbí rẹ̀ o tọ́ à ẹni pé tí bá bá sọ̀rọ̀ kó gbọ́ tó bá ní nǹkan tí mo fẹ́ rèé kó ṣe fún wọn tó bá bá sọ̀rọ̀ kó dẹ́tí sí tó bá ń bẹ ní ẹ̀bẹ̀ kan kó gbọ́ bí gbogbo èèyàn bá gba nǹkan tì lọ́wọ́ rẹ̀ tí òbí rẹ̀ bá ti pè pé wá mọ́ láyà mọ́ láyà débi pé kọ́dà bí bàbá mi bá sọ fún mi nígbà bí màmá mi bá sọ fún mi nígbà so tó bá ti ń yanjú ọ̀rọ̀ tó bá fi di pé ọ̀rọ̀ bá ti ń dé ọ̀dọ̀ àwọn òbí rẹ̀ hmm, tán yanjú ọ̀rọ̀ tọ́rọ̀ bá ti ń dọ́dọ̀ wọn ní tó kù fún ọmọ náà ni pé kọ́mọ gbọ́ kọ́mọ gbà ni o tó lè ní jẹ́ pé ọmọ tó fún àwọn òbí rẹ̀ ní ẹ̀tọ́ nù ọ̀rọ̀ tí a ń sọ yìí Abu Darda Abu Darda òun ni ó sọ báyìí ó ní awsani Rasulullahi sallallahu alaihi wasallam bìtìtìrìn ó ní anabi ó sọ àwọn àsọlẹ̀ mẹ́sàn kan fún mi ó lànàbi sọ àwọn àsọlẹ̀ mẹ́sàn fún mi àmọ́ lára àwọn yẹn ó ní wà á tó mufrad so àmọ́ ká máa jẹ́ kí àsìkò máa gùn kọ́ máa gbọ́ yà lọ síbi tí àfẹ́ máa tí ò sí pẹ̀lú wa ní ẹ̀ níjẹ́ kí n ka àdéhùn yẹn anabi wa ànábì ni máa tẹ̀lé ọ̀rọ̀ àwọn òbí rẹ méjèèjì gbogbo tó bá sọ fún ọ àṣẹ tó bá pa ọ́ wà in amarak kọ́lá táwọn méjì bá pọ̀ láṣẹ an takhruja min duniyak bí kò jáde kó níbi ayé rẹ bí kò fayé lẹ̀ fakhruj láwọn jáde fáwọn méjèèjì ìtumọ̀ pé wọ́n pọ̀ láṣẹ bí kò fayé kalẹ̀ kì í ṣe kọ́ ní kò kú. Hmm. ìtumọ̀ rẹ̀ ni pé nǹkan tí ìwọ náà fi ń ṣayé tó fi ń gbádùn wọn ni fún mi mo èmi náà fẹ́ máa lò ó àbí ilé dáadáa tó kọ kalẹ̀ ilé rẹ̀ ilé tó kọ kalẹ̀ tí wọ́n fẹ́ máa jẹ àǹfààní rẹ̀ wọ́n fẹ́ máa mi èmi náà fẹ máa gbádùn gbé fún gbé yẹn fún so wàláhì wàláhì bí àdìsí ń ṣe gbé wá وإن أمرك أن تخرج من دنياك فاخرج لهما kódà tó ń bá ń pa ọ́ láṣẹ pé kò kò láyé kò kò láyé rẹ̀ yẹn ni pé kò kò níbi nǹkan tó ti ń gbádùn kó ń bẹ fún wa kó ń bẹ fún wa kí wọ́n bá lè ká máa lò ẹ wo bí ó ṣe lágbára tó ṣe lágbára tó tó eléyìí ọjọ́ ẹ̀tọ́ ńláńlá ọjọ́ ẹ̀tọ́ ńláńlá gbogbo ohun tí òbí bá pa ọ́ láṣẹ wọn náà ló ń bínú sí ìyàwó rẹ ìyàwó rẹ lè bá àwọn òbí rẹ pé dákọ̀ bá mi bẹ̀ wàláhì jẹ́ kí wọ́n tó bá ti bẹ̀ ọ́ gbọ́ ò ń bínú sáwọn ọmọọṣẹ́ rẹ wọ́n níbi dọ́dọ̀ àwọn òbí rẹ àbí òbí rẹ ló ti ẹ̀gbọ́n ti lọ́wọ́ dá sí gbogbo tó bá lè wù kó tó bá jẹ́ pé tóbi yẹn fẹ́ràn ni pé kó o sàmójú kó o pàtàkì lọ tóbi yẹn ọ̀bá ni ọṣẹ lọ́rùn tí o bá ọṣẹ lọ́rùn lápèjúwe ní ti sàmójú kó níbi ọ̀rọ̀ kì í ṣe pé ọ̀sẹ̀ lọ́rùn kódà oore gan ni oore ni níbi ẹ̀sìn ọlọ́run kíyàn lámójúkò kíyàn láfaradà kíyàn ṣẹ̀yàn kíyàn kátínú kó bẹ́ẹ̀ kíyàn mọ́ ọ̀ràn mẹ́nu mọ́ oore ńláńlá ni ntọ́lọ́wọ́ bá fẹ́ ni tó kó bí wa pààyàn láṣẹrù rẹ̀ kíyàn wá ní yéé ìnígbà gbogbo ń tẹ́fẹ́ lọ lé bá ìnígbà sọlẹ́ yìí èèyàn fún òbí yẹn ní ẹ̀tọ́ yẹn òfin bí yẹn lẹ́tọ́ yẹn sọ náà ní pé ẹ dákun ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ ká kíyèsí ni ẹ̀ka kíyèsí ni so torí pé kí ni ọmọ lọ ń jọ́rọ̀ àwọn ẹni yìí mọ̀jì kan rí ẹ mọ̀jì kọ́lọ̀ ọmọ rí ọlẹ́ni tó ṣe pé wọ́n gba nǹkan tì lọ́wọ́ rẹ̀ àti tó wá ṣe pé wọ́n bá ní kọ́ ṣẹ lọ́run ẹ̀dì kọ́lọ̀ náà yìí pé wà ń já àdáka alẹ́ à ń tó ṣeré kabi máa lẹ́yìn sẹ́lẹ̀ kabi ilmun wọ̀lẹ́ tó tó ìhùmà olùwà ní táwọn méjì bá ń pawọ́ láṣẹ ẹni pé òbí rẹ̀ àti bàbá rẹ̀ àti màmá rẹ̀ wá ń pawọ́ láṣẹ pé kò ṣẹbọ pẹ̀lú mi fọlá tó tó ẹ̀rí ìhùmà mọ́ tẹ̀lé wọn o ẹni pé ò ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu níbi ọ̀rọ̀ ẹbọ àmọ́ o wọ́n sọ ṣíbò hùmà fi dùnìyà máa ẹ̀rú fẹ̀yìn àmọ́ o gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn láyé o dáadáa o gbọ́dọ̀ ṣe sí wọn. sọ náà ni pé tí òbí bá ní ike kí o tún ṣe nǹkan mi tí ò tẹ́bọ náà tẹ́lẹ̀ lómi rí rí pẹ́ bọ nìkan ni kì nìkan o gbogbo tó bá ti ta ko òfin ọlọ́run ọba tó takò súnà nàbì sallallahu alaihi wasallam tí òbí yẹn bá ní kí èèyàn ṣe èèyàn ní ṣe o èèyàn ní ṣe àmọ́ wà sahibuhuma fi dunya ma'rufan ó sì máa bá wọn lò ní ọ̀nà tó dáa ò ní bínú tí wọn ò sì ní ṣe nǹkan yẹn lápèjúwe lọmọṣálà wà ń bẹ kọjá kí bàbá yẹn jẹ ẹni tí mu ọtí àbí yẹn jẹ ìyá ìyá àwọn ìyá mi Allahu àfi wọ́n ṣe àdánwò fún ọmọ so ọmọ jẹ ọmọ rẹ̀ ọmọ ti mọ̀ pé nǹkan burúkú lọ tí yìí ẹ̀rí àwọn bàbá yẹn lọ́yọ̀ kọ́kọ́ pé ọtí yìí gan ọ̀dá o àmọ́ àwọn bàbá yẹn ni wọ́n máa mú àbọ̀ máa fa sìgá ìyá ọmọ mutí ìyá ọmọ ìyá ọmọ ṣe tí ò dá hmm, kí ọmọ yẹn òun ti wá gbọ́mọ̀ pé àwọn ah, nǹkan tí wọ́n yàwọn ẹ̀yà yìí ń ṣe ọ̀dà nǹkan táwọn bàbá ń ṣe ọ̀dà so kí bàbá yẹn wá sọ pé bóyá wọ́n yá wa lọ́ba ń rawọ́ tí yẹn wá sórí ò lọ hmm, ò lọ o sì ní sọ fún wọn pé ìní lọ bẹ́ẹ̀ ni o ní lọ o sì ní sọ fún wọn pé ìní lọ bóyá ọmọ rẹ́rìn náà ni pé aláàjì àbí bàbá ah, ẹ mọ̀ ra ọtí ẹ mọ̀ rọ tí kílẹ̀rẹ̀ pọ̀ ti ṣe ọtí ọ̀dà àní ah, mo fẹ́ mu tí ní nǹkan kan ah, ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ nìkan so o sì ní sọ pé ìní rà fún yín o sì ní rà fún wa so ìtumọ̀ rẹ̀ ni pé ò ń ṣe dáadáa tí wọ́n ò sì tẹ̀lé wọn níbi aburú tí wọ́n ń ṣe so bí islam ṣe kankan ṣe lélẹ́yìí so kì í ṣe ọ̀rọ̀ ẹbọ nìkan gbogbo tó bá ti tako òfin ọlọ́wọ́n ba gẹ́gẹ́ bí anabi tó sọ pé la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq títí èèyàn gbọ́dọ̀ lóun fẹ́ ṣe dáadáa sí òbí yàn kí wọ́n mọ̀ wá ṣe ọlọ́wọ́n ọba tí ó dáyàn tó dá òbí so eléyìí ní tí ó jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kejì nìyẹn pé ká máa gbọ́ gbogbo tó máa pa wá láṣẹ tó bá kan náà wọ̀ ìjẹ́bẹ́ tó ní dá ìhìnmá tó bá pè wá pé wá kí ẹ dá wọn lóhùn gbogbo tí wọn bá ń ṣe lọ́wọ́ àbí tí wọn bá ń kírun ọ̀ràn yẹn nìkan ìrun ọ̀ràn yẹn tó yẹ pé tí wọ́n ń pè yẹn yẹn yẹn rí pé kì í ṣe pípè ìnira tí wọ́n lápẹjú ní ìsìn òbí wọn ń pè yẹn ìpé yé yé yé abdulfata yé yé yé abdulfata. so tó fi ń kírun lọ́wọ́ ọ gbọ́dọ̀ járùn ẹ̀pẹ́ yé yé tó ń gbọ́hun wàhálà kan ṣẹlẹ̀ nù so járùn kan lọ lè bá wọn. àmọ́ tó bá ṣe pé kódà tí èso bí yẹn gan nínú fíkì nínú àgbáyé nínú ṣẹ̀ríà ni pé tí yẹn bá ti rí ẹnìkan tí ara ní ọ̀fẹ́ lọ́lẹ́ kó sínú parun àbí yẹn rí i pé hé irú ohun ò ní gbọ́ yìí kò sí kí o burú kò sí tó burú bẹ́ẹ̀ kéèyàn járun lè rescue ẹni o láti yọ ẹni yẹn kò nínú àbúrú bóyá nǹkan kan ṣe bóyá nǹkan ni kí wọn á ní pè o ó a ah, tó bẹ́ẹ̀ lè kírun tán tí nǹkan bẹ́ẹ̀ lè ṣe ẹni yẹn èèyàn o lọ́dọ̀ ọlọ́run ṣùgbà yẹn bá ń pè yẹn ní pé ìnira kéèyàn járun àmọ́ tó bá ṣe pé ìpè fàájì ni sì ń kírun lọ́wọ́ yẹn ya kan pé yàn pé abdulfatai abdulfatai ó tó bá ṣe tó dákun ó mí mí mo fẹ́ kó bá ń gbé sílé wẹ̀ irú ọmọ kí ọ̀ràn yàn lọ́wọ́ parí ọ̀ràn ọ̀ràn yàn tó ń kí yẹn tó bá kí tán kó wá padà wá ni so náà ni òfin jẹ́ kí n wá yọjú sí ìyín òsìn kankan bákan náà àmọ́ tó bá àwọn tó wá ṣe pé náfìlà ló ń kí lọ́wọ́ èèyàn ń ṣe náfìlà lọ́wọ́ ní òbí yẹn wá péyàn wọ́n dẹ̀ ń kí náfìlà lọ́wọ́ òbí yẹn wá péyàn pé ìpè agbára ìpè nira kéèyàn já náfìlà yẹn kọ́nà tó bá ṣe pé ìpè fàájì náà ni ìyẹn lè já náfìlà òun láti lọ lè bá àwọn òbí òun so kílẹ̀ rí eléyìí àdísìn bẹ́ẹ̀ sọ̀ṣẹ́ Muslim ọ̀kanú àwọn tí ó ṣáwájú wa ànábì náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ fún wa orúkọ rẹ̀ ń jẹ́ Jurayju al-Abidu àwọn afá máa ń pè bẹ́ẹ̀ ṣe máa ń pè nù ó ní Jurayju al-Abidu ẹni pé Jurayj al-Abid tó yẹ pé ó fẹ́ràn ẹ̀sìn ọlọ́run ọba Jurayj ló kọ̀ rẹ̀ ń jẹ́ ó wá jẹ́ olùfẹ́ràn ẹ̀sìn ọlọ́run tó ó wá máa ń wà ní orí òkè kan ló ti máa ń sin lọ́wọ́ ànábì nínú àwọn tó ti ṣáwájú ni ànábì ló narẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn fún wa ànábì ní ọkùnrin yẹn bí tó ti ń ṣe ìbádà rẹ̀ níjọ́ kan òbí rẹ̀ wá wá bá pé àà ní ìrẹ́jù rẹ̀ yìí bí ìyá ṣe di pé ó yọ sí báyìí fana dati hu ìyá bá pè é pé ya ibni Jurayj wọ́n máa mi Jurayj bí ṣe ń pè lọ́wọ́ ìyá sì ọmọ ń gbọ́ tí ìyá ń pè òun ọmọ sì wà lórí náà fẹ́ra ìwọ̀n rò pé ah ṣé kí n dá yìí lóhùn ni àbí kí n máa yẹn náfìlà ni kọ̀dáyà lóhùn ó ń bá náfìlà lọ. Ah! ń bá náfìlà lọ ìyá tó pè é kíkí wọ́n máa mi jọra ìjì ó tún wò pé á ah! èyí ń ṣe náfìlà lọ́wọ́ ìyá ìtúndé lẹ́lẹ̀kejì ah! ṣé kí n dá yìí lóhùn ni àbí kí n máa bá náfìlà lọ ní ojú ẹmọ bá ní mi lọ jẹrẹ ìyá bá tó pẹ̀yìn dá ìyá tó wálé lẹ́kẹta ó tún pè é pé wọ́n jùrẹ́jì jùrẹ́jì tún ṣe the same thing bẹ́ẹ̀ náà ìyẹn ni pé kò tún dáyà lóhùn náfìlà ní ń bá lọ ẹ̀rẹ̀ ń sin náfìlà ń sin lọ́hùn ìyá rẹ̀ wá pè é ní sínyẹn náfìlà ni pé nǹkan tí kì í ṣe ọ̀ràn èèyàn nínú ẹ̀sìn ní í ṣe ìyá rẹ̀ sì wá ń pè ìyá rẹ̀ fẹ́ rí i so ẹlẹ́kẹta inú wa bí ìyá yẹn ìyá ò pé gbogbo tó bá lè wù kíwọ̀ yìí kọ jẹ́ nínú ẹ̀sìn ọlọ́run ipò tó lè kó orí sórí bó ṣe yẹpẹrẹ mi tó bà mínú jẹ́ yìí ọlọ́run yẹpẹrẹ ẹ̀wọ̀n ọmọ yìí yóò ṣàdánwò fún ọ ìyá bá ṣépèlè ṣẹ̀rí báyìí hmm. Ànábì sallallahu alaihi wasallam ní pé ìyá yẹn bá bínú padà ó ní kò pẹ́ bí àdánwò ṣe bẹ̀rẹ̀ sí jùlọ ìjùnà àjẹ́wò bá dé àdánwò dé ní Jurayj ọba di pé arábìnrin tó ń jẹ́ onízìnà obìnrin tí kò lọ́kọ́lé tí ń gbẹ́ni tí ó bá ṣèbàjẹ́ ọba wa bá àfa níbi táfa ti ń ṣe náà fìlà ó display sáfa ó yọjú sáfa ó fún gbogbo ọ̀nà ló fi wá káfọ́ bá òun ṣe nǹkan afọ́ ọba ṣe so gbàtọ́ yá ọba kú òun ọlọ sí ẹgbẹ́ ibi tí afa wà níbi táfà ti ń ṣe ìbádà ó rí bàbá kan tí òun ń dá ẹran ń dá màálù tó bó ṣe di pé ó lọ lè tẹ́ra fún bàbá tí ń dá màálù nù ní bàbá tí ń dá màálù bá lọ́wọ́ aláṣepọ̀ ni arábìnrin yìí bá di pé ó lóyún gbà tó di pé ó lóyún ṣàbí kò ní rí bàbá mọ́ bàbá tó ń dá màálù káàkiri ń tiẹ̀ ni sọ̀rọ̀ yẹn báwọn pé bolo ti lóyún bolo lọ́ba dípò bímọ ìgbà tí ó bímọ níbo ló ti rọ́mọ ọba ní jọrọ ìjì ó ní àfa kan ti ń bẹ lórí òkè òun lónìí kò sì di pé hé mọ̀ sún bẹ́ẹ̀ mọ̀ sún bẹ́ẹ̀ wọ́n mú lọ́dọ̀ àfa bó ṣe di pé ọ̀nì ta ni ń dà wọn àfa ti ń bẹ lókè yìí náà nínú léyìí ẹ bá ṣe wọlé tọ́ bí kíní àfa ni wọ́n rí pa àfa nù wọ́n ṣe bẹ̀rẹ̀ lúlú fún àfa nìyẹn wọ́n na àfa fún owó gbogbo ilé rẹ̀ máa léré sàṣẹ́ sí ń bẹ́ẹ̀ náà sàṣẹ́ Muslim fún owó gbogbo ẹ̀ máa so lẹ́yìn ìgbà yẹn ni ọba ìlú wa pe àfa pé àà ipe ìwọ àfa yìí àtúnzì náà ni ọ ẹ́ so ló wà lọ lè ọwọ́ wà níwájú ọba látọ́ wà níwájú ọba ni ọba wa ń bi jọ̀rọ̀ èjì pé kí ni ó tí ọ débi irú eléyìí wà fà á láfa wa ní irọ́ ni ọmọbìnrin yìí ń pa kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ní ìmọ̀ kankan nípa ọ̀rọ̀ yìí so ni wọ́n bá ní kẹ́fílẹ̀ mọ̀ pé ìmọ̀ kankan nípa ọ̀rọ̀ yìí ẹ gbé ọmọ yẹn wá ọmọ tí wọ́n bí yẹn jùlọ jù bá sọ fún pé ta ni bàbá rẹ̀ so ẹ wo bí jùlọ jù ti tó ní ìṣẹ́ lọ́hùn ọlọ́run bá sì ṣe níyọ̀ǹda fún ọmọ yẹn ọmọ yẹn dẹ̀ sọ pé lágbájá ni bàbá mi ẹni tí ń da ẹran jẹ bàbá tí ń da màlúù jẹ òun ni bàbá mi sòkè òkè ṣe jùrẹ́jì ẹ̀wọ̀n kan báyìí tí wọ́n lọ́n ti fọ jùrẹ́jì ṣùgbọ́n tí wọ́n di pé ọba wa ni ah pé jùrẹ́jì yìí ah àwọn láti ṣe dáadáa fún ọ padà gbogbo ilé rẹ tí wọ́n wó àwọn dà padà fún ọ àwọn bọ̀ kọ́ mi tó tún jù lọ wọ́n ní ẹ kọ́ mi fún mi tó lọ ní tí mo ń dèdè ẹ̀dá kan tó ọlọ́run so ibẹ̀ ni jùlọ jù tó wá ní ẹ̀yìn èèyàn ẹ lára mi o ẹ kẹ́kọ̀ọ́ lára mi so nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ̀san ni o kí sì ní jẹ́ ẹ̀san ni pé ẹ̀san àìgbọ́ nígbà tí ìyá mi ń pè mí tó lóun fẹ́ rí mi mo ṣe nǹkan tó dùn ìyá mi òun ló dá ìyà jẹ mí báyìí ìyá yẹn wá ṣépè bọ́lọ́wọ́n dojú tì mí so ìyẹpẹrẹ yẹn náà lọ ṣẹlẹ̀ sí mi yìí ẹ̀san wọn gbà lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ yìí sobi ta fẹ́ ló ń bẹ̀ ni pé ẹ wo Jurayj kò ṣe jẹ́ olùtẹ̀lé àṣẹ ọlọ́run ọba tó sì fẹ́ràn ìbáadà sòun ni pé gbogbo ìbáadà tí yẹn bá ń ṣe àbí gbogbo nǹkan tó ń bá ń ṣe lọ́wọ́ tó bèrè bá pè ọ́ dáhùn má takò má fi ojú yẹpẹrẹ wọn ẹ ó léwu lọ́dọ̀ ọlọ́run ọba sòun náà ni nítorí jẹ́ ẹ̀tọ́ tí a lè fún òbí wa ẹ wo àìfún òbí ní ẹ̀tọ́ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí Jùrẹ́jì sọkọlọ́n kọ́ mọ́ ṣàfàánù fún wa. náà nínú àwọn ọ̀nà àbí ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́rin ẹlẹ́kẹ̀ẹ́ta ẹ̀yọ́ ẹlẹ́kẹ̀ẹ́ta níbi ara ẹ̀tọ́ ẹni tó ń jẹ́ òbí ẹni òun náà ni al-infaqu alayhima bil ma'ruf kí wọ́n máa náwó fún wọn wọ́n máa náwó fún wọn ní ọ̀nà tó dáa ọ̀nà tó dáa yẹn gbọ́dọ̀ máa náwó fún bí yẹn ṣùgbọ́n ni pé nítorí bí yẹn bá ní bùkátà sí bí fẹ́ jẹun ra oúnjẹ fún un kọ́ máa jẹ ọ fẹ́ ṣèbẹ̀ fún lówó ọbẹ̀ ẹ̀rí sọ̀tọ́ akọ́ bá ní bùkátà sí sọ kọjá bàbá yẹn ni ọjọ́ màmá yẹn ni so gbóhùn tó bá tún nídìí òbí gbọ́dọ̀ ọmọ gbọ́dọ̀ ṣe fún òbí yẹn so عبد الله بن عمرو بن عاصي رضي الله عنه وني رجلا أتى النبي صلى الله عليه وسلم رقم كواب النبي وني يا رسول الله وجيش الله إن لي مالا أنمنيه وولدا مسني أما وإن والدي يحتاج إلى وضاء إلى مالي طه بابا مي وأن بكاتا فون فيه ní bùkátà sí owó mi ọ̀run bó ni kì í ṣe pé kọ́ọ̀lù anábì ni anta wa maluka li waladik àtowó rẹ àtiwọ́ gan bàbá rẹ lónìí inna awladakum min atyabi kasbikum anábì ni ṣòrí àwọn ọmọ yín iṣẹ́ tán bá ṣe kẹ́ ẹ jẹ lára wọn ọ̀nà tó dáa nì so yẹn ni pé wọ ọmọ yìí máa náwó fún bàbá rẹ tó bá náwó fún bàbá rẹ bàbá rẹ ń jẹ nǹkan tó ń jẹ ẹ̀tọ́ rẹ ní ẹ̀tọ́ ni ó jẹ́ fún kó bàbá jẹ nínú owó ọmọ rẹ so wàkúlù mi ń kẹsìbí àwòládìkọ anábì ní ẹ lè jẹ nínú owó tọmọ yín bá ní kò sí tó burú mẹ́ so kódà òbí kan bẹ tó ṣe pé ọ̀dọ̀ anábì náà lọ́wọ́ ọ sọ fún anábì sallallahu alaihi wasallam ọmọ lọ́wọ́ kọ́ńfìlẹ̀ fún anábì ọ hmm, sọ fún anábì kí bàbá mi ó sì ó sì kó gbódúkìá mi yẹn kébi lápòjú ní sin kí ọmọ kówó sí bàbá lọ́dọ̀ tí ẹ bá fi pamọ́ mo fẹ́ fi ra lẹ̀ ẹ bá fi pamọ́ mo fẹ́ fi kọ́lé bàbá bàbá kọ́lé bàbá ò ra lẹ̀. àwọn bá ná owó ní tiẹ̀ ọmọdé lọ́wọ́ bá ń bínú ìyé ha ẹ̀ mi ra lẹ̀ mi kọ́lé bá gbé ọ̀rọ̀ ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam bàtà gbé ọ̀dọ̀ ànábì yẹn <laughs> tọmọ sọ bá ànábì ànábì ni anta wa maluka abik àti wọ àtòwò rẹ bàbá rẹ náà ló ní ọ so kò sí nǹkan kan tá a sọ pé bàbá rẹ ṣe lérí ọmọ nípa sọ̀rọ̀ ẹ̀dàpọ̀ ẹ wo báyìí ẹ wo bí ipò òbí ẹ wo bó ṣe tó ẹ̀dàpọ̀ àwa ọ̀dọ́ ọmọ kéékèèké ẹ̀dàpọ̀ ọ̀rọ̀ òbí wa ó dọwọ́ wa o ọ̀rọ̀ àwọn òbí wa dọwọ́ wa o ẹ̀dàpọ̀ Ummuna Aisha radiyallahu anha ó ní arákùnrin kan àti Rasulullah sallallahu alaihi wasallam ó wá bá nàbì yóò kọ́ sínú àbẹ̀nà àbẹ́wò ń bá bàbá rẹ̀ jà sí dẹ́yìn nínú àlẹ́ yìí bàbá yẹn jẹ́ gbèsè so wọ́n sọ pé ha ah, gbèsè jẹ yìí ti pọ̀ jù gbèsè <laughs> wo ni a ṣe yìí alábi ah, ni gbèsè wo ni ọ jẹ kí lọ jẹ gbèsè à ń tẹwà mọ́ lukẹ̀lẹ̀ abik so wọ́n gẹ́gẹ́ lọ́sàn gbèsè ń bó ṣe jẹun ìgbà tó ti lo wọ́mọ yẹn lọ́sàn wọ́n lọ́sàn lókọ́lọ́ kọ́ ṣẹ́sọ àná àfótúngbò wa ṣe àwọn ọmọ kéèké ká gbìyànjú ká ṣe dáadáa sí àwọn òbí wa ká bàa lè níládá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àtìyá àti bàbá dandan ní kọ́ ọmọ kó ṣe dáadáa sí wọn ká ná ta bá ní fún wọn tó bá pè wá ká dá wọn lóhùn tó bá pa wá láṣẹ ká tẹ̀lé àṣẹ wọn kábọ̀ ní ọ̀rọ̀ yìí àà ó ti kọjá tí mo lè gbọ́ gbogbo ọ̀rọ̀ ni o wàláhì kìí ṣe àyàfi gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ọgbọ̀nà jẹ́ kan bínú o ọgbọ̀nà jẹ́ kan bínú dandan ni kò dúró ti kí ọmọ kí ó dúró ti àwọn òbí rẹ̀ kí ó pẹ̀lú wọn kí ó kún wọn lọ́wọ́ tó bá ti pè é kó wọ́n ń ṣe àìdá wọn lóhùn sílẹ̀ ojúṣe ọmọ ni sọ́dọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó mọ̀ ṣáà sí wa ní ọmọ alálùbáríkà lọ́dọ̀ àwọn òbí wa ọlọ́run kó má jẹ́ ká rí ìbínú rẹ̀ látọ̀dọ̀ àwọn òbí wa àbí láti ara wọn akọ̀wọ́lá ọjọ́ kan oṣù rẹ̀ so bákan náà a tún sọ wípé ètò ti ẹ̀ àwọn alájí wa bọ́lá sàrùmí àwọn ni wọ́n ṣe olùgbọ́wọ́ rẹ̀ wọ́n ní kó máa jẹ́ ìrántí fún àwọn bàbá wa mẹ́ta kan ní ilé sàrùmí alájí wa ibrahim magaji sàrùmí alájí wa ali yusuf salami rocks àti bákan náà alájí wa ali b sàrùmí so kí ọlọ́run kí ó bá wa dúró ti alájí bọ́lá kó bá wa ṣe wọn lẹ́sàn-án rí kó ṣàlékún dáadáa fún wa kó wọ́n lá ìjọ kan ṣoṣo rẹ̀ so àwa tí a bá fẹ́ pè láti gbé ìbéèrè so a lè pè sí zero eight one zero three three five one five four nine so bákan náà ẹ̀rọ ọlọ́run tó náà ti ṣe ètò gbogbo àwọn ọjọ́ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti máa ṣe èyí láti máa fi ṣètò yìí so kọ́lọ́n kọ́ bá wa ṣàlékún dáadáa tí wọ́n náà kó bá dó tí wọ́n kó pẹ̀lú wọn kó má dojú tí wọ́n ah, Abdulfatah Salome. وني قول دقل سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته